kí afarabalẹ̀ kí agbọ́ àdé ọlá tó ń bẹ fún èrò ìyálẹ̀ta ní àmọ̀ sí ìfà aisha rẹ̀bí aláàrí ọ̀rọ̀ èdè òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀lọ́lá alẹ́ wọ̀tọ́lá a máa yan nọ́bílà rákà mẹ́rin ní àsìkò ìyálẹ̀ta a sì máa fi èyí tí ọlọ́run bá ní ọ̀dà fún un fún un ẹ jẹ́ kí agbọ́ àdé lẹ́ẹ̀kan sí i ọlá tó ń bẹ fún èrò ìyálẹ̀ta tí a mọ̀ sí jùpa aisha ọ̀rọ̀ bí aláàrin àárò ìgbé òjíṣẹ́ ọlọ́run kọ̀lọ́lọ́ àlè wọ̀tọ́là a máa ń yan lọ́pílà rákà mẹ́rin ní àsìkò ìyálẹ̀ta a sì máa fi èyí tí ọlọ́run bá yọ̀ǹda fún un fún muslim nígbà ìgbàwá náà wá. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليني علي أقول يا igba 205 chapter 205 nínú Riyadu Solihin tó ń sọ nípa fọ́dù sọláti dúhà wà bayan aqalliha wà akthariha wà awsatiha wà lè hásù alàlmàháfàzọ́ àlìyà ó ń sọ̀rọ̀ nípa ìrun tá sí ìrun dúhà àti àlàyé èyí tó kéré jù nú iye rákàtà yàn fún dùá àti èyí tó pọ̀ jù àti èyí tó wà níwọ̀ntúnwọ̀nsí ẹ̀ àti ìṣeni lójú kòkòrò lórí ìmọ̀ mójútó tàbí ìtẹpẹlẹ mọ́ ìyẹn náfìlà dùhà alákọ̀ọ́kọ́ ń tá ń pè ní náfìlà dùhà ó ní irun tá a máa kí tàbí náfìlà tá a máa yàn lẹ́yìn ìgbà tí oòrùn bá ti yọ tán kí ni ìtumọ̀ oòrùn yíyọ tán ni wípé iṣu oòrùn tó rí roboto yẹn ó máa ń jáde díẹ̀díẹ̀ àárí tó bá ti lè jáde tán pátápátá yẹn bóyá àwọn afáàní nìkan bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nígbà tó jáde tán yẹn ìrun táwọn kí láti ìbẹ̀rẹ̀ àsìkò yẹn títí lọ di ìgbà tí ó kù kékeré kí ìrun zúrì kò tó nọ́fílà táwọn yẹn yẹn là ń pè ní duha òní yorùbá ń pè ní àsìkò hadith àkọ́kọ́ tó wà ń bẹ̀ ni hadith Abu Hurairah radiyallahu anhu kọ́lọ̀mbà ni yọ́nu sí kọ́l ó sọ báyìí àwòsọ ní kọ̀líìlì olólùfẹ́ mi ẹni tó gbà ní tó pèlè olólùfẹ́ ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwòsọ ni ó gbà mí níyànjú tàbó pa mí láṣẹ bisiyami salasati ayami min kulli shaharin pé kí n gbìyànjú láti máa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣooṣù lóṣooṣù máa gba mẹ́ta mẹ́ta èyí tí àwọn àfáà sọ jù nípa àwẹ̀ mẹ́ta yẹn ni àwọn ọjọ́ funfun ọjọ́ kẹtàlá ìkẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run tí òṣùpá tó máa ń gúngbà tóṣùpá tí ó mọ́lẹ̀ tó tí ó mọ́lẹ̀ tí gbogbo ó mọ́lẹ̀ pátápátá tí ó sì táàrí pé òṣùpá yẹn ti gún tí ò ní sí àbùjẹkù níbi roboto ẹ̀ àwọn ọjọ́ mẹ́ta yẹn ni àwọn àfáà ń sọ wípé ọjọ́ mẹ́ta mẹ́ta ipò tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìwọ̀ náà o kádùn ní mímọ́ gbígba àwọn ọjọ́ mẹ́ta ní wallahu alam wàrákà àtẹ̀yí dùhà ó tún gbà mí yànjú pé kí wọ́n kí náfìlà aráka méjì ní àsìkò dùhà wà á nu ùtìrọ̀ kọbílá àrùkùdà kí n sì máa yan wítìrí náfìlà wítìrí ṣáájú kí n tó sùn àdínkù eléyìí ń sọ fún wa nípa pàtàkì ààwẹ̀ pé ó kéré jù ní oṣù ká máa gba ààwẹ̀ mẹ́ta mẹ́ta tá a bá lè gba monday àti thursday ẹ̀kọ́ ọ̀sẹ̀ mẹ́rin ló wà nínú oṣù tí ẹ bá gba monday àti thursday a jẹ́ mẹ́jọ nìyẹn méjì méjì méjì lọ́yẹ̀ mẹ́rin lóṣù ló jẹ́ mẹ́jọ ṣùgbọ́n téèyàn bá lè gbà kó gbìyànjú kó máa gba mẹ́ta mẹ́ta nínú oṣù. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ ti dùhá lékè yẹn máa kíráká méjì ń dùhá tó arígbọ́yé ń bẹ̀ wípé ó fi hàn pé nábìlà dùhá o ó bẹ̀rẹ̀ látòrí ráká méjì ẹlẹ́ẹ̀kẹta nípa àtàbí ní kó máa yan wíkìlì ṣáájú kó n tó sùn àti ṣàlàyé yẹn ní ìjókòó lọ pé eléyìí wà fún àwọn tí wọ́n wò páwọn ò lè jí dìde lóru láti kírun wítìrì yẹn àwọn ó kì ní àsìkò àkọ́kọ́ àjọ pé òru mẹ́ta ni ó lápin sí nípa wítìrì ìdá àkọ́kọ́ yẹn èmi ò lè yàn dájú kó tó sùn tó bá wù pé òun ò mọ̀ ní lè jí bóyá látara pó rẹ̀ àbí nǹkan míì àbújẹ ẹni tó máa ń so ohun àtìjù ẹ̀rìn tí bí a kàdíìsì kan tàbí mo ṣàlàyé nípa arákùnrin kan tí wọ́n lọ fẹjọ́ rẹ̀ sún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé kìí kí wọn àárọ̀ àtìgbà tó òrùn bá ti yọ tí aago mẹ́wàá aago mẹ́sàn-án mẹ́wàá ló máa ń kí ṣubú ìdí ẹ̀kọ́ ní wá mọ́ṣáláṣí tánàbí wa ránṣẹ́ pé tó sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣebí wọ́n gan mọ̀ pé alásùn pín yìí níran àwọn fámílì àwọn ẹbí àwọn báwọn bẹ́ẹ̀ sùn àwọn èyí jí ó dìgbà tó òrùn bá ràn títàn sí òrùn bá wá ta sáwọn lára títa tí òrùn yẹn ń ta àwọn lára ní mọ̀ ẹ́ jí àwọn sọ́tàdàn bìbì sílẹ̀ gbá ọlọ́run ṣe dáwọn ń tàwọn nìyẹn àwọn èyí jí láàárọ̀ pé káwọn ò jí fúnra wọn bóòrùn ò bá yọ kó gbóná máwọn lára bá àwọn òní nìlẹ̀ ṣe irú àwọn èèyàn báyìí kó tó sùn lálẹ́ yóò mọ̀ kí wítìrí ẹ̀ àsìkò tó jí yẹn lásìkò ìrun ṣubú ìjẹ́ ó yàtọ̀ sí ọ̀lẹ́ o wọ́n kò ti sọ pápùnrin kango mẹ́sàn-án mẹ́wàá ní kí ṣubú ìjà jẹ́mi náà mọ́ kí bẹ́ẹ̀ rárá ìwọ kì í ṣe irú àwọn èèyàn bẹ́ẹ̀ torí rẹ́ni tó ń sọ báyìí tó bá fẹ́ lọ sọ́jà oko àbó fẹ́ lọ oko lọ́kọ̀ bè àbí lẹ́tìrí tí ó ti jí aago márùn-ún ní tí ìlú ti wà lọ́nà oko àbó travel driver ni ó ti lọ gbúrú àwọn ọ̀rọ̀ yẹn sòkọ́lọ́ ń ṣàánú wa náà hadisi ẹlẹ́ẹ̀kejì ń bẹ hadisi abudar radiyallahu anhu kọlọ̀mbá ni yọ́nú sí aninabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kọl ó ní anabi sọ pé yusbihu ala kulli sulami min ahdikum sadaqah nínú riwaya mi anabi ní fi jismi kulli insani situna wasalatu ní àti sulami oríkèríkè ara wa tá a bá ti jí láàárọ̀ báyìí òun ló ń lẹ́tọ̀ọ́ ká sọ́dákọ̀ ká tọrẹ àánú lórí pé ọlọ́run jogún oríkè ara ẹ̀ fún wa ní ẹgbà wá mi ànábì sọ pé ọgọ́rùn-ún mẹ́ta àti ogún mẹ́ta gbòrògbòdìé ọ̀ọ́dún ọ̀tàlélọ́ọ̀ọ́dún 360 ní iye oríkè tó wà lára wa. anábì sallallahu alaihi wasallam sọ pé kullu sulami minal insani kulla yawmin yusbihu alayhi sadaqa bàbá ti wá jí láàárọ̀ ló yẹ ká ṣe sọ́dákọ̀ ìtọrẹ àánú fún oríkì kọ̀ọ̀kan tọ́lọ́run ọba láyọ̀ǹda fún wáyìn ah, àwọn yẹn bá ní wà máa 360 ta ló lè ṣe ànábì sallallahu alaihi wasallam kullu tasbihatin sadaqa gbogbo subhanallah subhanallah tẹ́ǹtì náà sadaqa ni wa kullu tahmidatin sadaqa gbogbo alhamdulillah alhamdulillah tẹ́ǹṣe sadaqa ni wa kullu tahlilatin sadaqa gbogbo la ilaha illallah tẹ́ǹṣe sadaqa ni wa kullu takbiratin sadaqa gbogbo Allahu akbar tẹ́ǹṣe lójúmọ́ náà sadaqa ni wà amúrú bèlè máa àrùfi sọ́dàkọ̀ ìmọ̀ paniláṣẹ dáadáa sọ́dàkọ̀ ni wà náà yù ánìlè mú ń kàrí sọ́dàkọ̀ ìmọ̀ kọ̀wà àbàjẹ́ fún yàn sọ́dàkọ̀ ni kódà ànábì ní ká júwe ọ̀nà fún yàn sọ́dàkọ̀ ni ànábì wa sọ̀rọ̀ kan lẹ́yìn ó ní wàyùjízi wà yùjízi ùmíǹdàlìkà rọ̀kà àtàní ẹ̀ wá rí ó dípò gbogbo sọ́dákọ̀ sọ́dákọ̀ tá à ń sọ nǹkan kan wà tó dípò rẹ̀ kí ni nǹkan tó dípò rẹ̀ ànábì sọ́lá ní rákà méjì yàríká òhùmọ́ nínà dùhà téèyàn kí lásìkò dùhà gbogbo àwọn tí ànábì ń kà ànábì ń kà pé yẹ kéèyàn ṣe lójúmọ́ yìí ànábì ní téèyàn gbé ilé náfìlà méjì ní àsìkò dùhà ó gbogbo ẹ̀ eléyìí ń sọ fún wa ọlá tó ń bẹ fún náfílà àdùhà látà méjì pé gbogbo ẹni tó jókòó sí wọ́n ṣe láṣí òun ó ṣe náírà ìlàlá 1000 òun ó ṣe aláàgbárú 1000 òun ó ṣe ìsìnkú kìíní kan 1000 ẹni tó bá yan náfílà aráka méjì ìdùhà ó ti dípò gbogbo wàhálà tó jókòó ti ń ṣe tó lẹ́ pé wàhálà yẹn kìí ṣe wàhálà lásán ṣẹ̀mọ̀ ojú ó pẹ́ lọ yan náfílà fún àpẹẹrẹ tó rí pọ́rọ̀ oko oko lílọ́pọ̀ lọ́dọ̀ tí wá ń bí láàpẹ́ kò ní lè dúró ṣe gbogbo àwọn kìíní yẹn àwa máa dùn pòun ò ráyè sí náà bó bá dóko lọ yan náfìlà alákà méjì tóòrùn bá bí yọ ó dípò ẹ̀ ó bá sì jẹ́ oníṣòwò lèèyàn bó lẹ́ pé à ń sáré jí lọ ṣọ́ọ̀bù yẹn àrísì ṣùgbọ́n àwọn ẹbí èkó téèyàn bá tètè kú òun lé ńgbà míì ó lè mọ́ di ṣọ́ọ̀bù òun títí aago mọ́kànlá so a ti ń kí súbì ọ̀nà ni ó ti yóò ti so ó lè mọ́ra ayé ṣe àwọn ìbádà ẹ̀ tó bá dé ṣọ́ọ̀bù tó bá ti di àsìkò dùhà lọ́yàn náfílà kárákà méjì yóò dìpọ̀ ẹ̀ tó bá dẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ ni ní fátírì àbí ní kọ́ńpìnì tàbó ṣiṣẹ́ ìjọba bóyá bí tó ti ń ṣiṣẹ́ bóyá tíṣà ni kò fẹ́ léètì ẹ máa lọ mọ́tò bá ráyè jókòó ṣe àwọn pẹ́pẹ́ fúrú yẹn tó bá ti dọ̀hùn tó bá ti dàsìkò yálẹ̀ ta tó á jẹ́ tíṣà ni wọ́n jáde ìtọ̀ láago mẹ́wàá táǹpé ní short break tàbí recess tó bá jẹ́ náà ni ó ráàyè kan bẹ̀ yẹn ẹ̀ ń lọ yan náfìlà méjì ànábì ní ugz gbogbo ń tàà yẹn méjì ní àsìkò kíni ní àsìkò duha ugz omi ń ti dípò gbogbo wọn ẹ wo nǹkan iṣẹ́ kékeré èrè rẹpẹtẹ àmọ́ àṣẹ ìmọ̀ kó súsú báyàn àti òròjú èyàn máa rojú kò ní fẹ́ ṣe hadisi tó tẹ̀lé ni hadisi yàwá Aisha radiyallahu ta'ala anha yàwá Aisha sọ wípé qalat kana Rasulullah sallallahu alaihi wasallam yusalli duha arba'an a sì máa lékún bọ́lọ̀ ń bá ṣe gbà láàyè sí yẹ pé nígbà míì yóò tún kí ju mẹ́rin lọ ìtọ́lọ̀ ń bá ṣe bọ́lọ̀ ń bá ṣe gbà láàyè nínú àdífì a tún rí i pé àti rákà àdùhà tánàbí sọ pé méjì ti dípò gbogbo ẹ̀yẹn téèyàn bá tún ráàyè ó lè kí mẹ́rin ó lè kí mẹ́rin téèyàn bá ráàyè ó tún lè kí ju mẹ́rin lọ torí ọ̀rọ̀ ti Aisha radiyallahu ta'ala ni sọ pé wa yazidu man sha Allah a máa lékún lọ́lọ́run bàbá ṣe fẹ́ àdísì tó tẹ̀lé ni àdísì ìyá wa umu ani fa umu ani fáhítà kìí ṣe ìyàwó ànábì o bíntì abi tọ́ọ̀lìbìn ọmọ abu tọ́ọ̀lìb rọ̀dí ọlọ́ọ̀ ẹni àkọlọ̀mbá ni yọ́nú sí sàbíyà ni sàbí ànábì ni kọ́lát ó ní da up to mo lọ sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam àmàlì fàtàhì ní ọdún tí ọlọ́run ọba fún ànábì ní ìṣẹ́gun lórí àwọn ará mọ́kà ọdún tí ọdún tànábì jẹjà lé wọn lórí tànábì wọ mọ́kà pẹ̀lú àwọn mùsùlùmí láti ìlú Madina kí àwọn kèfèrí sí gbogbo ète wọn di nǹkan tí ó di òmúlẹ̀ mọ́fọ́ táwọn mùsùlùmí wa lè máa jọ́sìn láì sẹ́ni tí ó dì wọ́n lọ́wọ́ ọdún yẹn tánàbí wọ́n mọ̀ọ́kà yìí fàwàjáàtù yẹ̀tẹ̀sìl mo bá ànábì sallallahu alaihi wa alihi wasallam tó ń wẹ̀ fàlámà fárọgọ̀ míngòsìlè bàbá ànábì wẹ̀ tán sọ́lá sàmẹ́ni raka'ati ànábì wá kí náfìlà rákà mẹ́jọ arábìnrin yìí mú àárín kọlọ̀mbá ni yọnu sí ní wà dáálìkà dùhà ó lè tànà bí yàn ìran dùhà ni yín pé lásìkò dùhà olóyàn mutafakọ àlè bukhari àti muslim ló gba àdìsí wa nínú àdìsí a rí wípé ajẹ́ pé èèyàn tún lè kí mẹ́jọ torí pé ó bá ànábì lẹ́ni tó kí ó rí ànábì lẹ́ni tó kí rákà mẹ́jọ lásìkò dùhà yẹn eléyìí ò tako rákà méjì tánàbí pa àbú rẹ̀ rọ̀ láṣẹ tàbí ètí ìyàwó Aisha sọ pé ó máa ń kí mẹ́rin ẹ̀rí pé ìyàwó Aisha ti sọ pé a máa lékún ìtọ́lọ̀n bá yọ̀ǹda fún lẹ́yìn mẹ́rin yẹn yóò tún kí iye tọ́lọ̀n bá tún yọ̀ǹda fún gbà ní ó fi hàn pé níbi mẹ́rin ló tún lékún mẹ́rin tó ń kí tẹ́lẹ̀ ló fi pé mẹ́jọ bó tilẹ̀ pé àkíyèsí kékeré wà a rí nínú àwọn àáfàá tí wọ́n sọ wípé ìran rákà mẹ́jọ tánàbí kí ń jọ yẹn ìran fátáhò ni pé ìrun pọ́lọ́run ọba fún níṣẹ́gun ló fi yan náfìlà yẹn tó fi dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ tó wọlé ni pé dùhà ni torí pé kèé ṣe ogun yẹn nìkan lànàbì jà nítànàbì máa ń ṣe tí wọ́n bá fún ní ìró ìdùnnú ni sájídátù ṣúkìrì ìforíbalẹ̀ ọpẹ́ ìdí téèyàn wà yẹn èèyàn lè má lálọ́ àlá èèyàn kàn forí kanlẹ̀ èyí ó sì ṣe subhana rọ̀bí àlẹ́ àálá tá a máa ṣe lórí ìrun mẹ́ta láti fi dúpẹ́ fọlọ́hun gẹ́gẹ́ bí ìgbà tí Ali tánàbí ní kó lọ Yemen tí wọ́n ránṣẹ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam láti ìlú Yemen wípé àwọn kan nú àwọn ará Yemen mọ̀ ti gbẹ̀ Islam ànábì òyìn anáfílà ó forí balẹ̀ ni ṣùgbọ́n tá a ṣàn sọ ni pé ìrun duhamu mẹ́jọ náà ò wálé báàbù 203 ṣe pé 205 lákàlẹ̀ àìkan àkórí tí ó ti bọ́ sí chapter 206 eléyìí ń sọ fún wa nípa àsìkò dùhà pé mínì ìrètí fa ìṣámsí the last hadith náà nìyẹn tó kàn inú hadith yẹn ni láti ìgbà tó òrùn bá ti yọ ìlà zawali ha lọ sí ìgbà tó òrùn bá fẹ́ yẹ àtàrí wàlà afdọ̀lú èyí tó sì lọ́lá ju antusọ́lì عند اشتداد الحر أو أن تصلى méjèèjì ìrọ̀lẹ́ أن تصلي káàkiri nígbà oorun oòrùn tí gbígbóná yẹn bá ti lágbára pòròpótí àtìgbà tí ọ̀sán bá ti pọ́n dáadáa máa ṣàlàyé ìtumọ̀ pẹ̀lú àdísì àdísì Zayd bónú arkọ́mù ni kọ́lọ̀mbá ni yọnu sàábé tà ń pè ní zayd bónú arkom ó lóun rí àwọn kan wọ́n ń kí ìrun duha lọ́wọ́ ó rí wọn pé wọ́n yànnà fìlà ẹ̀ fakọ́l ló bá sọ báyìí pé àmà àmà lákọ̀dì àálìmù àánà sọ látàfẹ́ ọ̀gọ́ ìrì àárí sáà àti àbdọ̀ bẹ́ẹ̀ sì làwọn tó yànnà fìlà yìí o wọ́n mọ̀ wípé ká yànnà fìlà ní àsìkò tó yàtọ̀ sí àsìkò tí wọ́n ń kí lọ́wọ́ yìí tàbí káyàn ní àsìkò tó yàtọ̀ sígbà tí wọ́n ń kí lọ́wọ́ yìí ló lọ́lá jù báwo la ṣe wá fẹ́ máa sì tó lọ́lá yìí ó wá tẹ̀síwájú ó ní inna rasulallahi sallallahu alaihi wasallam dájúdájú òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọlọ́lọ́run máa bá kọ́ọ̀lù ó ti sọ báyìí pé sọ̀látùlẹ̀ àwàbíìnà ìrun àwọn àwàbùn hìnà tààrùn náà bí ò lè fi sọ́ọ̀lù àsìkò tí ilẹ̀ máa jó àlìfisọ́ọ̀lù ni kí náà ń pè ń fi sọ́ọ̀lù jámọ́ fàṣíl ọmọ ràkúnmí àsìkò tí ilẹ̀ máa jó wọn ní ẹsẹ̀ àsìkò yẹn ni ó dáa jù ká àsìkò wo nílẹ̀ ń jọ́ ọmọ ràkúnmí lẹ́sẹ̀ jẹ́ pé ọmọ ràkúnmí awọ rẹ̀ ò tí ìgbó bí ìtìyà rẹ̀ bẹ́ẹ̀ ni pátákó ẹsẹ̀ rẹ̀ ò tí ìgbó dáadáa tíyàn bá wà ní mọ́kà ní àsìkò tá a jọ jókòó tá ń sọ̀rọ̀ yìí òun ó ti máa gbóná tó bẹ́ẹ̀ di bí aago mẹ́wàá ẹ̀ bóde mọ́ fúnru wáyé tó yẹ pé torípẹ́lẹ̀ mi ò mọ̀ wùtó àsìkò yẹn lànàbì sọ pé kíni ó dájú ó fi hàn pé bí irú àwọn ọ̀dọ́ wa níbí nǹkan bí aago mọ́kànlá mọ́kànlá àbọ̀ torí pé tó bá ti ń di bí ọwọ́ aago méjìlá àsìkò zúrì ó tó lọ́dọ̀ wa ń bí a sì ti gbọ́dọ̀ kí aṣáájú ọjọ́ kan rí nǹkan bí aago méjìlá yìí so ṣekó ó kù sáátà tàbó kù díẹ̀ tọ́jọ́ ó kàn rí yẹn tó rùn ó lo òkè róró tó ti ń gbóná yẹn ó máa ń jọ́yàn náà lára ní ọ̀tá ní ah, òrùn eléyìí tí ń jọ́yàn lára ọ̀rùn àárọ̀ yìí tí ń jọ́yàn ẹ̀hẹ́n àsìkò yẹn ni dùhà ó ní ó dáa jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àáfàá wa yìí zayd bọ́nù arcom tó sọ tó pé nú ẹgbàá wa mi wọ́n ní ànábì lọ sí mọ́ṣáláṣí kùbá lórí wọn jẹ́ yan nọ́fílà ìsìnmọ́ dáná bí sọ́n fún àwọn ará kùbá tó ní wọ́n sọ pé àsìkò yìí àwọ̀ àbùn tí mo sọ ẹ̀hàn òun náà pè ní àwọ̀ àbùn jáwọ́ àwà àwọn tí wọ́n máa ń ṣe rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ẹni tí wọ́n máa ń jókòó tọ́lá àwọn irun tí wọ́n yẹn àsìkò yẹn ni wọ́n máa ń kì ó fi hàn pé àsìkò dùn ha bó tilẹ̀ pé ó lẹ́tọ̀ọ́ alékí ní nǹkan bí aago mẹ́jọ mẹ́jọ àbọ̀ mẹ́sàn-án mọ́ta bá fẹ́ wo àsìkò tó dáa jù nígbà tó òrùn ti ń jó èèyàn lára yẹn ni ṣùgbọ́n o kò ní jẹ́ ọ̀sán gbaigbai o kò ní jẹ́ nígbà tí ayé láti tó o ṣùgbọ́n nínú ọ̀gbẹ̀lẹ̀ kílẹ̀ wí. aago mẹ́wàá òrùn ti ń jó èèyàn lára lásìkò ẹ̀rùn tá a wáyé fẹ́rùn ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí torí ké bẹ̀rẹ̀ ọlọ́run má jẹ́ oorun wá tó bí ṣogbo eh, ṣe rí nì ọlọ́fun wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so àwọn àdíìs tó wà ní abẹ́ ọ̀rọ̀ duha òun parí síbẹ̀ so next one yóò jẹ́ chapter two hundred and seven so two oh five and two oh six la complete yẹn kọ́lọ̀ fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àlékún dáadáa àbá àmẹ́wọ́ alaikum salam sọlọ́mọ àlèwọ̀sọ́lá ti orí kọlẹ̀ hmm. ṣe ọ̀rọ̀ yọ ní kí wọ́n dojúkọ kíkúlá rárá ìṣọ̀nà àyàn ìṣọ̀nà àyàn kìí ṣọ̀nà àyàn ní ká dojúkọ kíbla tàbá fẹ́ ṣe sájá tó ṣùkúrù kìí ṣọ̀nà àyàn ní ká ṣàlù àlá wallahu a'lam Alaikum salam. Ṣé àgbé wọ́n kà múrò yẹn bá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ń náà náà. Ṣé wọ́n fẹ́ yan tàjíkà? Ṣé ìyàn bá fẹ́ yan tàhájúd náà? máa lo kùrá, kí ìrún tó kùrán àdáni, ṣó wọlé ká. Hmm, ọ̀rọ̀ pọ̀ lórí ìtàwọn bó tilẹ̀ jẹ́ pé ìdí tí ìrìn òru yẹn wà fún gangan ni pé ká lè máa ṣe nínú rẹ̀ kejìgbò nìkan nínú rẹ̀ náà ni ká lè máa ṣe mọ̀rọ̀ jáà àtúnyẹ̀wò àwọn kùránì tá a ti há sórí tòtòrí náà kéèyàn bá lè máa pààrà nǹkan téèyàn ti há yẹn òun ló máa dáa jù fún yàn gbòròkó ti wà torí pé kì í ṣèṣe sí kan tó wọ́pọ̀ nígbà yìí àwọn sọ̀hábà tí wọ́n ń gbé kùránì lọ́wọ́ bí kò ṣe ọ̀rọ̀ ti ọ̀kan nínú àwọn ẹrú Aisha radiyallahu ta'ala anha tí wọ́n ló gbé dání nígbà tí èèyàn tààjìdù wallahu ta'ala anha ṣùgbọ́n ṣókí tí mo sáfẹ́ sọ ń pa ẹ̀ ni pé èyí tó ní ká lọ máa àyè tá a sórí yẹn ká máa kà á ká sì gbìyànjú láti tún mọ̀ sí ju èyí ń lọ wallahu a'lam ẹlòmíì lè wá bẹ̀rẹ̀ pé sọ̀látò ìṣirọ́ọ̀kì ta sọ ń kọ́ ẹpá sọ̀rọ̀ irun kan ìṣirọ́ọ̀kì bá ṣe jókòó sí mọ́ṣáláṣí ń sìn ta ń gbọ́rọ̀ pé ta tó àìpà wà mọ́ṣáláṣí lẹ́yìn ìṣúgbì táà kú ń bẹ̀ tóòrùn fi jáde ṣàbí tóòrùn bá kọ́ jáde yóò pọ̀n pupa rẹ́súrẹ́sú báyìí ní ó jáde yẹ́lò tí èèyàn bá wùlò tí ò ní mú yàn lójú tí ànábì ní láàdá tí ó gbà jẹ́ láàdá hajj kan àti umura kan ètò ṣe hajj tó ṣe umura oníwọ́kọ̀ fún àwọn èèyàn lè wá bẹ̀rẹ̀ pé ṣé sọ̀látù dùhà náà ni dùhà náà ti bẹ̀rẹ̀ lásìkò ìgbà yẹn sọ̀látù dùhà ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé inú mọ́ṣáláṣí la jókòó sí látẹ̀yìn ṣúgbì tásìkò yẹn fi tó ó tún wá jẹ́ ìbẹ̀rẹ̀ àsìkò dùhà ìyẹn ni láàdá ájì àbí umura wà fún tàbẹ́ ìbóòdè mọ́ṣáláṣí kó tó dásìkò yẹn ta lọ lé ta jókòó ta wá yan náfìlà aráka méjì tó hà yẹn ìyẹn ni ìta ń sọ yìí pòròkútí wa tí ẹ̀ bá sì ti kí ti mọ́ṣáláṣí tún ó ti dúró nípò dùhà ọlọ́àdà lápá kan nínú àwọn afáàṣẹ́bọ̀ tẹ́ ẹjọ́ súrà wo lèèyàn máa ń ké ìbéèrè lè wáyé tẹ́yàn bá ń kí náfílà àdúwà gbogbo tó bá ti jẹ́ àyà Kùránì lèyàn lè kà èyí tó bá ti rọ̀yàn lọ́rùn fàkọ̀rọ̀ ó mẹ́ta ìyá sárọ̀ mínì tọ́lọ̀ ń sọ́nù Kùránì èyí tó bá ti rọ̀ ọ́ lọ́rùn nínú Kùránì kó ṣe kí ni òní Yes. Ó gangan ló mú. ẹni kéèyàn má lọ kan kéèyàn láàyè tó ti ń kírun lé ààrẹ àwọn sọ sọ̀hábà àbúgbákì ìgbà wọn sàbí wọ́n ní ààyè kan nínú lé ara wọn tí wọ́n ti máa ń kírun so irú ààyè yẹn tó bá fi kó du lọ ọbẹ̀ yóò dẹ̀ lọ yan yẹn wa òun gan ó pọ̀ ó jù èmi kan sọ pé torí ẹlòmíì lè béèrè ọ̀rọ̀ bí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pa àwọn tó ń lọ bí iṣẹ́ ẹlòmíì lè sọ pé tásìkò rẹ̀ bá ti tó náà ẹ lọ kí ibi tẹ wà yẹn ẹni tí ò lọ ti kankan tó wà nílé tó ti ní mùsọ́là masjid nínú ilé ẹ̀tọ́ mọ́ṣáláṣí bí máa nà mùsọ́lá àyè tó ti ń kírun á lọ ọbẹ̀ náà fi ṣe kíni ààyàn mẹ́fìlà yìí wallahu ta'ala a'lam ọlọ́ọ̀bà nìkan ní onímọ̀ wa ala nabiyyina Muhammadin وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله